الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أقوم ولو الحمد لله أترى كيف هو تدوى نبي محمد صلى الله عليه وسلم أعطى عليه أعطى بدارة ليلة ما تنبي abẹ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá nínú àánú ẹ̀ fún gbogbo àwọn olùkọ́ tó kọ́ alẹ́kọ̀ọ́ pátá láti fi ti bẹ̀rẹ̀ ọdún débi lórí àánú rẹ̀ ọkọ̀ mọ̀ wà pẹ̀lú wọn abẹ́lọ́wọ́ fẹ́ni kọ̀ọ̀kan wọn náà tọ́lá kọ́kọ́ ti kòǹgẹ́ àánú ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ bá bá àríkẹ́ ọlá tó ní káàlì tó wà ní dédé àsìkò yìí tó sì ní káwà lálàáfíà ó sì tún lè jí káwà rántí pé ṣé ìkàkà tó ń bẹ tí ṣe Al-Qur'an sáàtún lè máa yiri ẹ̀wò nínú ilé ọlọ́run orí ńlá fẹ́dà pápá jùlọ ní ìrònú òkúta wáyé kẹ́yìn tó bá bàrà ìmọ̀ alukur'an ní kíkà ní gbígbọ́ kódà kí wọ́n tún máa ṣàlàyé ẹ̀sìn mi. ọba tó jẹ́ dáńsírọ̀ fún abẹ́rẹ́ ọba náà padà sí aburú bí bá ní títọ́lọ́wọ́ ìfi wù ní ṣe máa ọlọ́dà kọ́mọ́ jọ bá wa o. ìwà àti ìwà àrọ̀ lọ́rùn náà abẹ́rẹ́ ìrọ̀lẹ́ ọ̀dà kọ́mọ́ sábà àbẹ̀rẹ̀ kí gbogbo ara yóò jọ pàdé láti jẹ́nà ìráwọ̀tí yàrá ọmọrọ̀ mẹ́rin. Ayà tí a sùn lánàá tí mi ò gbàgbé Ayà tí ń sọ fún wa nípa bí àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́ra bí wọ́n ti ń fi rọ́pò òdodo mọ́lẹ̀. Tá a ṣàlàyé ẹ̀ nínú àwọn àyà mi. Lénìí, àyà tí naa. máa tẹ̀lé na àwọn yahudi àtàwọn nàṣọ́ra nínú àwọn ìpè àtàwọn ọgbọ́n tí wọ́n dá láti lè gé kámárì ẹ̀sìn míì àti kámárì Islam gẹ́gẹ́ bí ojúlówó ẹ̀sìn. bákan náà tó máa tẹ̀lé òun náà bákan náà ìwé ní ìtọ́rọ̀ ọba àdìsọ ọlọ́pàá wọn ti ń dá wọn lóhùn pẹ̀lú ọ̀yà tó tẹ̀lé náà yìí pé sáà ni wọ́n fẹ́ máa pín in ni ọlọ́run ni máa pín in òun ní máa fi tó bá wù láìró ẹ̀ lẹ́sà torí ìdí eléyìí akọ́ máa pín fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيت أو يعاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم نعم أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واذكروا آخره واذكروا آخره لعلهم يرجعون ولا تؤمنوا إلا بمن تبع دينكم قل إن الهدى هدى الله قل إن الهدى هدى الله أي أحد مثل ما أوتيتم أو حاجتم عند ربكم قل إن الفضل بيد الله قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم أنا بابا لك أنا أنقل إخوة لما تبدي ملك pẹ̀lú ń ta mà sí ìsìnkú láti lè gbé ká máa mà yí pé ní tí ò dá ni ọlọ́ọ̀bá àdìpẹ́ láwọn sọ wípé وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وقال طائفة من أهل الكتاب آمنوا بالذي على الذين آمنوا الذين الذين آمنوا وجه النهار واكفروا آخره Ọba ọba nìkan náà mú pé wa wípé ní àwọn kan nínú àwọn Yẹ̀húdí nínú àwọn ìgbésẹ̀ àwọn tí wọ́n gbé tọ́rọ ọba àlejò ọlá tó fi díẹ̀ múlẹ̀ fún wa lókè yìí pé wọ́n máa wá gbogbo ọ̀nà láti dájú òdodo láti dojú ẹ̀ náà yẹn lọ́wọ́. Òdodo ó lé. Níbi ara yìí, wọ́n ní wọ́n tètè wọ́n tètè láti dojú òdodo fún àwọn tí àwọn náà sì tún lẹ díẹ̀ nínú pàgbọ́ náà àwọn èèyàn láti tòjú ẹ̀sìn wọn rú mọ́ wọn lọ́wọ́ kí ni nǹkan tí wọ́n ṣe ana ìṣàrú bẹ́yìn náà wọ́n ti kúlẹ̀ wọ́n ti mọ̀ràn láàrin ara wọn. an yabi arun imana awalan nahar ipe ni àwọn sọ wípé àwọn gbàgbọ́ gbólùkọ́ náà bá gbọ́ làwọn. Kódà wàyí kan lónìí máa lè mùsùlùmí náà sọ́ra ẹ̀ka ṣubú. Àwọn ọba àwọn mùsùlùmí kí wọn àṣùbà àwọn lọ́mọ́sáṣí àwọn Wọ́n bá tún dìrọ̀lẹ́. àwọn ga padà sí mẹ́sìn àwọn kí ni wọ́n fẹ́ mú jáde ń bẹ́ẹ̀ wọ́n ní lìyẹ̀kú náà àlìjáhálà tó nínú nẹ́ẹ̀sì kí àwọn àlìjáhálà tó nínú nẹ́ẹ̀sì àwọn aláìmọ̀ kan nínú àwọn èèyàn àwọn aláìmọ̀ kan ní àwọn táwọn náà ń pèrè àwọn ní mùsùlùmí àwọn wọ́n ma máa jáde wọn pé iná máa rọ́bà ńlá bí ní ìtìláwọ̀ ara nàkí eléyìí náà pọ̀ nínú àwọn mùsùlùmí ẹlọ́bẹ̀ lẹ́ni tí nǹkan òye nínú nǹkan tí wọ́n sọ jáde lẹ́nu yìí. àwọn yẹn ète ni látọ̀dọ̀ àwọn yahudi bọ́dà àtọ̀dọ̀ àwọn nàìjíríà wọ́n bá wọn gbà islam nígbà náà wọ́n ti wọ́n ní mùsùlùmí náà láwùjọ lánàá yìí pé wọ́n ti rí mùnàbìkì ìrọ̀lọ́bí ní ìyàtọ̀ pọ̀ ìrọ̀jẹ̀ tí wọ́n náà yìí fáàkì. wọ́n á sọ báwọn bá síláàmù láàárọ̀ wọ́n á nírọ̀lẹ́ wọn padà sínú ẹ̀sìn wọn. tí wọ́n bá padà sínú ẹ̀sìn wọn yẹn àwọn tí ẹ̀sìn èyí nù wọn kí ló dé táwọn yìí tí wọ́n gbà síláàmù láàárọ̀ kí ló dé tó padà. wọ́n wá sọ jáde lẹ́nu pé ẹni rẹ́rí nífẹ̀ẹ́ àtẹ́kọ̀ọ́ si àmì àdúgbò a náà nígbà wọn di pé yọ̀bọ̀yọ̀bọ̀ là ń sẹ̀sìn wa ẹwù gan ẹwù dé nígbà tí wọn di bá ẹ̀sẹ̀sìn tó tọ́ ọ̀yọ́ kó fún two وقال طائفة من أهل الكتاب وقال أهل الكتاب فقد لهم يهودي آمنوا بالله ẹjá tẹ̀ra lólùgbọ́ náà bá gbọ́ lódodo ẹjá sọ ipá àtàgbọ́. Ìlọ́dí oòrùn ilẹ̀ ọlọ́lọ́dí ìnà ágbọ̀dún. Fún àwọn táwọn náà tẹ̀ra lólùgbọ́ náà bá gbọ́ lódodo yẹn ìyẹn àwọn mùsùlùmí. ẹjẹ́ aláàtà bọ̀ pàápàá tí bẹ̀rẹ̀ wọn wọn bọ́ wípé àtàbà nẹ́bí sallallahu alaihi wasallam ẹjẹ́ àtẹ wípé àtà fún wọn bẹ́ẹ̀ wọ́n bí àtàrà ṣùgbọ́n ẹjẹ́ àti gbèdéke sí àpẹẹrẹ arímùsùlùmí fún wọn láàárọ̀ àjẹwà mọ́sáàsì arímùsùlùmí ni wọ́n lódodo ṣùgbọ́n wọn wá tó wúrú wọn wọ́n wá bí ìrọ̀lẹ́. a kò sọ àwọn ti islam. lọ́lọ́wọ́ yọrùjú ooo. báwọn bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kára wọn tẹ́sí èyí inú isláàmù náà káwọn náà padà kó inú isláàmù wọn yẹn tẹ́sí wọn dàrú wọn lọ ẹwì lé ẹwì lé. àti báwọn bá lè jẹ lásọ ṣáájú pé ni wọ́n máa wá. لما تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون قد كان قيامكم àníṣá èsè yìí tó lè pẹ́ lọ́mọ tó gbé òdodo rú tẹ́sì mo dodo tẹ̀ wá ń pa á máa ẹ pé rọ́lẹ̀ bí àwọn èèyàn káyọ̀ bá àdé máa ròyìn pẹ̀lú ilẹ̀ lódodo lọ́wọ́. àbára mujahid látọ̀dọ̀ àbáwa ibnu àbí nàìjí olóhùn pa ọ̀rọ̀ náà látọ̀dọ̀ àbáwa mùjáì àbáwa mùjáì àgbọ̀mọ̀ àpọ́njú ọmọ tí wà báwa abdullahi bin abbas wọ́n ní kíkọ́ ní sàárà bí ọ̀rọ̀ náà wọ́n lè ta kàyí wọ́n ní ìkùbára nílùú yahudi eléyìí ń fún wa nírò nípa àti sáwọn yahudi ìyẹn ní yahudan sọlá tó nàbí sallallahu alaihi wasallam sọlá tó sọ́bẹ̀ tí wọ́n kírun àsùbá pẹ̀lú ànábì ọ̀kábàrọ̀ abẹ́rẹ́ àná áàp ìgbà tó máa dì rọ̀lẹ́ wọ́n máa tó láwọn òsì ìsìlámù mọ́ wọ́n ní makra mílíọ̀n ètò eléyìí lábẹ́rẹ́ wọn lìyàrá ó náà sùn táwọn ọba àdìmọ́ rí pé à ń kọ́ nípa àdájú làwọn sọ̀ láàlà wípé ànùtọ́ wà nínú ìsìlámù báàmù yẹn ti wá hàn sí wọn mọ́ra àǹkárú tábà o lẹ́yìn ìgbà tí ti tẹ̀lé ìlànà mẹ́rì ẹ wò dé. irú náà ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àbá sọ lórí eléyìí ní tó tó sọ nínú ọ̀rọ̀ wọn yìí pé ọlá tó mi nù ilé ìlú tẹ́bi ẹ̀bì iná kan kò lè tẹ́lẹ̀ ó dá ó dá ńlá. ọ̀rọ̀ tó mi iná kan قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله Àbá ẹ̀kù kẹfìr, ọmọ wa tó mọ̀ sọ jáde lẹ́nu ọ̀nà ìpé ọlọ́pẹ́ mi nù. Àtijọ́ ọmọ ṣe bẹ̀mí balẹ̀, ẹmọ́ bẹ̀mí balẹ̀, ẹmọ́ ṣe jẹ́ ni tí ó pàtọ́ ẹ má pera yín lólùgbàgbọ́ o àdúgbò ẹ sì má nígbàgbọ́ sí ẹ̀sùn tuntun báyìí náà pé má nígbàgbọ́ sí. ìlà ìbáṣepọ̀ àtìmọ̀kọ́ àwọn bẹ́ẹ̀ nígbàgbọ́ sínú àwọn tí wọ́n bá tẹ̀lé ẹ̀sìn yín ìyẹn ni àwọn tí wọ́n bá gba ẹ̀sìn yín tí wọ́n gba jù àti wọ́n bá gba nàìjíríà gẹ́gẹ́ bí ẹ̀sìn àwọn oníkẹ́yìn náà tẹ̀lé o. قل إن الهدى هدى الله ọlọ́ọ̀bà àdékẹ́ láwọn sọ fún wọn pé ìrà nẹ́bì kéré wọn pé ìrìnlẹ̀ ọ̀rọ̀dọ̀ ọ̀rọ̀ èyí tó jẹ́ ọ̀nà òdodo òun náà ni ìmọ̀nà ẹ̀tọ́ náà èyí tó ti jẹ́ ìmọ̀nà ẹ̀tọ́ náà wà yìí òun náà lèyí tó ṣe ń pé ní ẹ̀yìn tẹ ọ́ọ́dún ìlànà òdì ìtumọ̀ òyò òun náà lèyí tó ọ̀rọ̀ ọba àlejọ́lá ayélujára àdán nílànà òdì náà kọ́lá ọba àlejọ́lá ó fún ẹnìkan ìyẹn àdẹ́lùwà Muhammad sallallahu alaihi wasallam ìwé èyí tó fún yín ṣáájú ìyẹn tó bá ọ̀rọ̀ yẹ̀wú bí tó fún wọn ṣáájú kó tó di pé wọ́n yí padà láàrin lórí ẹ̀mà ọ̀rọ̀dúkù ní ọ̀dọ̀rọ̀ pípọ̀ àwọn ọmọ wá rò bẹ́ẹ̀ wọ́n sọ ọ̀nà wípé àwọn ojú ọ̀nà ilé ìfi ọjọ́ máa wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà nù sí láàbọ̀ tẹ̀sí sọ pé iná lùkùdá ìlànà àti huwa huda ta'ala la ma antum alayhi min takdhibi wa inadi wọ́n ní kìí ṣe èyí tẹ́yìn wà ń tẹ̀yẹn tó pé ẹ̀ẹ́dì ń báyà yìí pé irú nǹkan tọ́lọ̀ ti fún yín nínú mà irú irú kẹtọ́lọ̀ ti fún yín nínú ọlá ẹ wá pààyà yìí pé kọ́mọdé ń pé ọlọ́run bá àdé kan láyé kan fún ẹnìkan nírú ẹ̀. ètò ọdún méjìlá bọ̀ òdì tó hàn. àwọn àlọ́ jẹ́ sí pé àwọn nǹkan wọ̀nyẹn wọ́n máa kọ́ lọ́dọ̀ yín wọ́n máa mọ ọlọ́run nǹkan náà lọ́dọ̀ yín. Àwọ̀ àtúwọ́ nípa rẹ̀ tòkó. Tí wọ́n ti wá níwọ̀n nípa àwọn ọ̀sẹ̀ yẹn, di lọ. Ọlọ́ ọ̀bà àlejò ọlọ́jẹ́ mẹ́wọ̀n yìí pé nínú ẹ̀lọ́pọ̀lọ́ bí ẹ di lọ. ọ̀rọ̀ ọ̀lọ́wà. Yòtíhì lọ́yìn ìrẹ̀jọ́. Ẹni tó bá ti wù ọ̀wọ́ náà lòun máa ń kọ́. Lọ́lọ́ ọ̀rọ̀ tí ó nà ní. Dájúdájú ọ̀rọ̀ lọ, ọba tó ń gbàyè ni. Ọba táàyè ń fẹ́, ọlá òun fẹ́, ìtẹ́ òun fẹ́, ẹ̀tọ́ òun lòun máa ń fún. Àlímọ́ onímọ̀ lòun, òun nímọ̀ lórí ẹni tó bá tọ́ sí tóun fẹ́ fún. يختص برحمته من يشاء látò lọ níbẹ̀ yẹn àwọn náà rí wípé nínú ọ̀nà nínú tí wọ́n wá ń torí ẹ̀ da ojú òdodo rú nínú òbí tí wọ́n torí ẹ̀ sí bẹ́ẹ̀ ọjà ìmọ̀ràn àti àkàtà yìí. wọ́n wò pé káwọn mùsùlùmí nìkan wá dọ̀kadà àwọn lórí ìyẹn lọ́wọ́ pa kìí ta eléyìí tó lágbára tí wọ́n fi múra kákáká ìpele àwọn wà gbogbo ọ̀nà táwọn èèyàn ti ní rí òdodo yẹn ẹ̀yin ẹ̀wọ̀n àwọn olùgbogbo ẹ̀ṣẹ̀ rí ẹ̀wọ̀n àwọn ọmọdé ń da ogun tí wọ́n ti ń da ojú gbogbo ẹ̀rú níbi ìwé wọ́n da ogun sílábọ̀sì wọ́n da ogun ẹ̀rú àwọn èèyàn lọ́wọ́ gbogbo àwọn abidjan táwọn mùsùlùmí ti ráǹfà ní ọ̀dà ogun ẹ̀rú sọ́nà ọ̀rọ̀ bá ṣe eré ìhun lójú ẹ̀ ọ̀nà ọ̀rọ̀ yìí sùn lèmi dáhà pé ó sùn ni èé sùn. wá ṣe ọ́n ọba tó báyìí lọ́nà lọ́lọ́ nígbà tí wọ́n bá dúró nìkan tó lẹ́nìkan ò ní kọjá àkọ́kọ́ náà wọ́n tó dúró nìkan tó lẹ́nìkan ò ní kọjá wọ́n náà ò ní kọjá bí ọ̀wá ń ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìkan tó ní alẹ́ ò ní kọjá bí kà ẹ́ sílẹ̀ òun náà ló kọjá lọ níbi ọ̀nà náà nù. ìwọ wa ọ̀nà wa tó fẹ̀ ìwọ wa ara lẹ̀ tẹ́ ìwọ wa gbé ìfẹ́ kọjá ìwọ wa dúró lójú kan yóò máa retí báàdì òṣìṣẹ́ kàlẹ́ ní kọjá fẹ́. gbogbo ẹni bá ti ń tí ọmọ làkejì lọ́wọ́ èpè náà ní sọ́mọ ẹ̀kọ́ wọ̀ fẹ́ ga kí ló dé tó bí sọ́mọ ọmọlọ́mọ kí ló dé ó yẹ pé ìwọ ni sábà kí kọ́ ga yálà lẹ́nu sẹ́ni ọba yẹn kó promotion ọ̀dọ̀ rẹ ní ọ̀pá àkọjá ọwọ́ òkè à ah, ọ̀rọ̀ láti rí promotion lòun náà dọ̀gá nù. tọ́ba ti lọ́nà tí wọ́n rò pé ti lọ́nà tó rò pápá òde sínú ẹni ibùdó ọgbọ́n ní ìkọjá ni. ọlọ́run wá sí òòlù àyè ń fẹ́ ẹni tọ́ba yé kò ní tí ọmọ làkejì kankan lọ́wọ́ tí gbé kọ́ ìyẹn làwọn yahoo ti ṣe tó fi kó bá wa lónìí ọkọ bá wa láyé ní ọtún kó bá wa níwájú ọ lọ torí pé ọlọ́wọ́ àwọn àròyìn wọn pẹ̀lú kó ní ìmọ̀ ni wọn. ọlọ́wọ́ bá ní àdín onímọ̀ lòun wípé. والله يعلم ya Adamu, رسالته òun nímọ̀ nípa ibi tó wù òun kóhùn ẹni tó wù kóhùn ó gbé ẹni tó wù òun òun mà. irú àwọn àṣeṣí wọn yìí àwọn kòtèrè ìlú àwọn náà ṣe bẹ́ẹ̀ ẹni lọ́wọ́ bá bá àdékọ́ rádúwá mú ìtàn àwọn yẹ̀wú nínú súrátù zúrù kọ́ ni àyà bí àyà thirty one ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ń sọ̀rọ̀. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ وقالوا لولا نزل هذا القرآن على رجل من القرية عظيم wọ́n ní àlùkòrán tẹ̀ ń sọ fún àyíká nígbàgbọ́ bíi tọ́wọ́ lọ jẹ́ sí wípé ọba lọ sọ̀kalẹ̀ báwọn ọkùnrin èèyàn ńlá méjì kan ní ọba lọ jẹ́ pé kèésèlú mọ́ta ló ti wá ọba lọ jẹ́ sí wípé nílùú tọ́yì báwọn ará ilẹ̀ tọ́yì lọ́ba bá lọ sọ àlùkò ránìí kalẹ̀ fún ni. bákan náà tó sì wá jẹ́ pé ní mọ́tà náà ni ṣùgbọ́n kò yẹ kó já nẹ́bì èyí ṣe bí wàá já nẹ́bì tí wàá ní ìdìbò náà ẹkú àbẹ́lẹ̀ ẹrú wá tó fún mọ̀mọ́ sáré di ala òun náà ọ wà pé wàá lọ́nà wàá abẹ́rẹ́ pé olùwà lè jẹ́ islam ó sì lè jẹ́ ànábì sallallahu alaihi wasallam kí ọlọ́wọ́ yìí wọn ọlọ́ni àwọn yẹ kí mo náírà mọ́tà ọ̀rọ̀ bí sáà wọ́n ń pè àná ọlọ́run ẹ̀ ọlọ́run sáà ni wọ́n ń pè é sáà ni wọ́n fẹ́ máa pín ànùbúwà wàrúsálà ni àwọn tí wọ́n fẹ́ máa pín kò sí lọ́wọ́ wọn ọwọ́ wọn náà ọba náà wà ọwọ́ wọn náà ọba náà wà kò tún lọ́wọ́ wọn sáà ni máa ń pín ní náwọn ọkọ̀ fọ́nà bẹ̀rẹ̀ náà wọ́n máa ń yíṣẹ́ tán pẹ̀lẹ́ àti tìlera ọlọ́run kọ́lá jíjẹ mú mu wọn gan àwọn là èyí ṣe wọn jíjẹ mú mu wọn àwọn ọba là tó bá jẹ́ sí pé àwọn pín ìdójútẹ́ àwọn ní Muhammad kọjá ànábì ọlọ́run irú tí wàá ti tẹ́lẹ̀ wọn kì í tà ní. ìyẹn nínú bẹ́ẹ̀ni tó kó àwọn yòówù dín náà ṣe àníṣe bọ́ọ̀lù àrùn ṣe nígbà ìsìlámù. báwọn bá sì di ọgbọ́n wọ̀ báwọn tó jáde kó mbẹ́ àwọn tó sì èyí lè máa fi wọ́n lè máa rò wípé ẹ̀ náà kọ́ tẹ̀ láǹṣẹ̀ nígbà táwọn wí láti jẹ́ ìgbékẹ̀jẹ́ káwọn ọmọdé ọgbọ́n sí i. jẹ́ máa wá ara àwọn tó kí àwọn oríṣiríṣi nínú Islam tó sí bẹ̀ nìyẹn kò sí jó nínú Islam nípìnlẹ̀ kò sí jó ń bẹ̀ kò tó ní bẹ̀ àwọn akẹrin wọn rò pé ká àwọn máa fi jó àtìlù àtòrin káwọn máa fi lárugẹ nítorí bá ti

gbogbo tóun káwọn máa ṣe yẹn kòtìránù náà ní padà jẹ́ fún wọn nígbẹ̀yìn ẹ̀sùn ẹ̀rẹ̀ jọ wọn fi ju wọn ẹjẹ́ àwọn gbajúmọ̀ tiwa. ìsìláàmù sọ fún àyè pé mímú òsì ìsìláàmù ìdìmọ́rìkì sẹ́rìkù mọ́lẹ̀ yàrá ibi ìsìláàmù yẹn fi pé ibi ìsìláàmù yẹn fi bí dáa òun náà ni kéèyàn fi sí ọ̀kan ni lọ́wọ́ lẹ́sẹ̀ kéèyàn fi lẹ̀. oríṣi ilé iṣẹ́ wa Islam àwọn tí wọ́n ń lérò pé àbáwọn tẹ́yìn rí wọn ní ẹ̀jẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́yìn wá rí àwọn tẹ́tẹ́ báwọn kan ṣe tẹ́wárò yìí pé tẹ́ẹ̀ bá kọ́pì wọn bẹ́ẹ̀ àwọn fún Islam lẹ̀ nígbà àwọn tẹ́tẹ́ rẹ̀ náà nìyẹn ara àwọn táwọn ẹni gbèjì ẹ̀sìn ìrúmọ yín lọ́wọ́ náà nìyẹn ọmọ àbí ìlú sì tẹ bá sọ fún yín pé kò sí jónú Islam yóò ti bẹ̀rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ báyìí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yín lónìí yà ẹni sọ fún kò sí jónú Islam ẹ á kàn máa tẹ̀sí fọlọ́ ju yín ní níta àwọn àtọ̀wọ́ fẹ́ kọ́ wá náà nìyẹn wọ́n fẹ́ kọ́ wọn ẹ kẹ́sìn wọn kọ́ wọn yín lọ́wọ́ náà kíjú ọwọ́ àbẹ̀ kó rí ó dé gbàgán bàǹtírì ọgbọ́n yóò fún mọ́sílámù nípìnlẹ̀. látara àwọn táwọn ń wí pé ẹ bá ní ẹgbẹ́ ọdún ìlọ ọ̀hún ẹ ẹ bàtẹ ní káwọn kọrin sọ pé eléyìí ọ̀dà àti ní ọ̀dà ìbẹ̀rẹ̀ ní pọ́ńtì ní ọjọ́ ní pọ́ńtì kó wa lọ́mọ lọ abẹ́rẹ́ abẹ́rẹ́ ìpọ́ńtì wọn sọ bẹ́ẹ̀ wọ́n rí ẹni pọ́ńtì kó wa lọ́mọ lọ. ọmọ àrẹ tẹ́sí èyí náà wọ́n fi dóko lọ ọmọ rẹ tí ẹ̀sìn ìrìn òye láti lé ti bí jẹ́ ìsìlámù kankan òye láti lé ìgbé wọn lè ó lè fi gbé tẹ̀lé wọn lọ ó sì lè forin ó lè tẹ̀lé wọn lọ ṣùgbọ́n ọmọ tiẹ̀ tó wá ti yé láti lé kókò lórí ní ẹ̀sìn tiwa tó sì mọ̀ pé ilé wọn ara ń tẹ̀sẹ̀ ìtọ́ni tí wọ́n ti kíni tí wọ́n rẹ̀ fi dojú ẹ̀sìn ìrù lọ́wọ́ orí ìdí eléyìí ọlọ́run èsì fún wọn ọlọ́ni máa nu kọ́sọ́m náà máa báyìí náà wọ́n yìí sẹ́tàrún ìdílé ara ti dùn ní ya ètò wọn sọ̀yẹ́ káàkiri ẹ̀mọ́kọ̀ ìsìn lórí ẹ̀ ìṣẹ̀mí ayé wọn gan àwọn là ń pìn jíjẹ mímu àwọn ọlọ́ọ̀ba là ń pin níná nílò àwọn ọlọ́ọ̀ba là ń pin tọ́lá rí bẹ́ẹ̀ wàrọ̀ bá ná má dọ̀ọ́.

nínú àwọn tẹ̀síìrì àbẹ́jù kọjá ó ní ọ̀rọ̀ ọ̀la tútìlì múlíkà máa ń tẹ̀sá وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. Ẹ gbọ́dọ̀ wọ̀ ọ́ lọ, òun á fún lọ́lá. Ẹgbẹ́ sì wò wọn lọ, wà á wọ lálọ́wọ́ ẹ̀. Ẹgbẹ́ wò wọn lọ, wà á kọ́ máa jẹ́ mi. Ẹgbẹ́ wò wọn lọ, ẹbí jẹ́ ti tẹ́lẹ̀, ó ti jẹ́ ti ẹ̀pẹ́. Tó bá rí bẹ́ẹ̀, ọlọ́run lòun lòun pin. Bí wọ́n bá pọ̀ sí ọ lásọ̀dọ̀ ẹnìkan, ẹgbà fún ni. Bí wọ́n bá ti sípò kan, ẹgbà fún ni. Látara fẹ́ gbà fún. Látara bẹ́ẹ̀ kí nínú ọmọdé alábẹ́ẹ̀ àwọn tó bá bó ṣe lè jóun yóò tún máa lo tìyín pọ̀ mọ́ gbà pẹ̀lú yóò tún máa lo tìyín pọ̀ mọ́ gbà eléyìí lọ ṣẹlẹ̀ pẹ̀lú àwọn yahudi tí wọ́n wo islam tó ó ṣe lè jẹ́ islam ìyẹn ní ìtọ́lá ọba àdéṣe ọlọ́sọ fún wa pé àwọn wọ̀nyẹn nínú ìṣe wọn nínú ọ̀rọ̀ wọn nínú ìwà wọn wọ́n ń bẹ́ẹ̀ pípe ní. Ẹ bá lè ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká sí wọn hàn sẹ́nìkan. Bọ́lá ti lè hàn sí ẹnìkan tí wọ́n ti ní ìmà. Tí ọlọ́run fún wa ní rúmà tó fà wá. Kọ́mọ lọ jẹ́ sí pé wọ́n kàn máa lè lẹ́yìn lẹ́yìn lórí ọgbà jùlọ lọ́dọ̀ ọlọ́run ọba. Ọlọ́run ní kó ìnà ìlú fọ́ọ̀tì ńlá. ìyá àdáhùn jẹ́ ká mọ̀ yìí pé ọlá òní gbogbo ti ń jẹ́ ọlá wà yóò dín ìmọ̀ ìyàṣá ẹgbẹ́ sì wọn náà lòún máa kú. kó ọ̀nà wò wípé ọlá ń fẹ́ nìkan òwò pé tọ́wá ti fún un yẹn déédéé tọ́wá yẹn àá tí wọ́n kéré ni wá ṣébù lòun òun báyìí lórí òun báyìí lọ́tà kéde pé tẹnìkan tọ́lá ọkùnrin ẹ̀kọ́ ni wá dìtẹ̀ rẹ̀ béèrè tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ìlú fún ìlú tó fún un yẹn ó ní lọ́dọ̀ tó fún ọ ṣùgbọ́n àdéhìí mọ́ òun mọ ẹni tó tọ́ sí o. Ọlọ́run ti wá pọ̀ sí lára bàtí wọ́n yẹ ìjẹ́ tó wọ̀ ọ́ náà ló máa ń pàdé sáà. Wọ́n wọ olùkọ́ni lọ rí. Ọlọ́run ní dájúdájú òun ọ̀rọ̀ ọ̀bọ ọlọ́lá tó tóbi ọ̀bọ ọlọ́lá gíga lòun ọlọ́run ọba. Ẹ Gbogbo ọgbọ́n tí wọ́n dá, gbogbo ìgbé tí wọ́n dá, jẹ̀máà tó ìsìlámù wá ń ga àbí òga. ibi tá a ti rò kó wọn ṣe ṣe bá dé amẹ́ríkà lé ní níbi ṣe bá rí níbi islam ní amẹ́ríkà ẹ lè mọ̀ wípé a. àwọn táwọn ìlú nke ní kẹ́sì gan tẹ́lẹ̀ gan a ṣe tó ti wọn. ṣe bá rí báwọn àwọn òyìnbó mẹ́rin ká kùrán. ẹ lè mọ̀ wípé àbọ̀dọ̀ wọn sọ bá a ti ètò bẹ́ẹ̀ ará àti ìlọ tí wọ́n fún wa níbẹ̀ lábọ̀. Tàá sì máa rí náà lórí Títà làwọn kí láti péjì kan kí dáhùn yẹn sápá ìsìn. Wọ́n ka ní Kùránì ọ̀kan láàrin ọjọ́ mẹ́wàá. Ní ọ̀kan láàrin mẹ́wàá. Ó kéré wọ́n ní tí wọ́n táwọn lo péjì kọ̀ọ̀kan níbi yìí àti ìdílájì àdì kọ̀dájú pa àdìdílájì kọ̀dájú pa àdìdílájì táàbì parí gbogbo táàbì parí òkun àwẹ̀. asọ́mọ́lájì náà ló tọ́ ẹ̀ ká lè dé lájì tó bá yẹ pé kọ̀ọ̀bá sí ọjọ́ kàtàkì. báwa bẹ̀rẹ̀ àwọn àbẹ̀rẹ̀ pé wọ́n á ka odidi kùránì méjì káwọn náà wò yé méjì fún ọmọ kà lójú. ṣé ìṣe ìjẹ́ pé àwọn kan òkú káwọn tó wọn ní wọn fi pẹ́ ẹja kú bẹ̀ fún wọn síkírà lọ torí pé ṣíṣe nígbà tí ẹ bá ní kí wọn máa kà á lórí yẹn nígbà tó ti bẹ́ẹ̀ ìbá àdìpáwọn ìbá ìbá aláwọ̀ mi kò ta ẹlòmí ìjọba bá ah, mi ò lè máa kí omi bánà kàrà kẹ́ni gbà náà bẹ̀. amẹ́ríkà sàárì táwọn rò bẹ́ẹ̀ sí léwu yóò gan làwọn fẹ́ yóò gan làwọn fẹ́ láàrin ẹjọ́ mẹ́wàá tí abíwálé lábẹ́lẹ̀ kọ́dírì yìí wọ́n kà ti di kùránì ẹ̀yọ̀ wọ́n kà ti di kùránì ẹ̀yọ̀ odidi. lórí ìwọ̀n tàràwù. a náà ṣẹlẹ̀ àwọn àdìjẹ́ náà lè jẹ̀mọ́ kíra àtọ̀hún náà wọ àdìjẹ́ náà kan náà lájọ wà. iṣẹ́ ti yà lọ́bẹ̀ wọn. òun ni wípé bẹ́ẹ̀ bá lóun fẹ́ máa dènà o ni shaitan ọlọ́wọ́ bá àlejò ọlá ní yàtọ̀kú ìràbẹ́ ti di ìyẹ̀dọ̀ ẹgbẹ́ bá wọ̀ ọ́ lọ ló ọba tí oore òun tóbi ọba tó oore òun pọ̀. ومن آل الكتاب ومن آل الكتاب من تأمن بشنطر يؤدي إليه ومنهم من تأمنه بدينار لا يؤدي إليه إلا ما إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون ويقولون على الله الكذب وهم يعلمون أعرى ذلك رأوا سمعان بها منا nínú àwọn مسلمين tí ó bá ni mùsùlùmí ni fi wà confused tí o máa rí wípé àà ah, ah, ó ti wá jẹ́ nínú àwa náà nínú gbogbo gbà kíní kan mo ṣe wà ní líìsì ló wà ní gbàǹjà kò síbi tí ṣe ò sí àdámọ́ yàtọ̀ bá a bá ń sọ̀rọ̀ àdámọ́ àtiwà tí ń lọ́wọ́ ẹni ẹ mẹ́jọ á máa gbogbo ẹ̀ pé sì. ìwà tí ń bẹ lọ́wọ́ ẹlòmíì náà ló gbé wọnú ẹ̀sìn òdìrí gbàálẹ̀ lọ́wọ́ ẹ̀. tó wá rí báwọn àwọn nípa wípé ẹ̀sìn wọn ló ní ká ṣe bẹ́ẹ̀. torí ìdí eléyìí ẹ̀rọ ara ẹlòmíì àníkò à òun lè mú òun ò ní mùsùlùmí kankan lọ́rẹ̀ẹ́ kó wọn lẹ́yìn tí èsì òsì ní lọ́rẹ̀ẹ́ ó sì dé kíni ó sì tẹ̀wọ̀n lọ́rùn látara kẹ́ni látara àwà lẹ́yìn tó ṣe pé kọ́ra àti èsè mùsùlùmí gan-an àwọn náà fẹ́ máa fi pẹ́ pé mùsùlùmí làwọn máa bá sí mùsùlùmí làwọn ní làwọn rí pé ó ṣe trọ́ọ̀sì gan torí pé mùsùlùmí lọ́mọ yìí pé iná ń bẹ òun náà pé ìyá ọlọ́run bẹ ọmọ bàálí kan láwọn sọmọ wa níbi ara ẹ̀ lè kó wa nínú ẹ̀ á lè lè kìtàárì. أعلى ذلك من ولله الكتاب إن آمنوا بمنظار ربي إليه أنا بنا أعلى الكتاب من أن تسعوا إن آمنوا بمنظار ربي Obi òbí bíbí owó tọ́jọ tàyín pọ̀ tọwọ́ tẹ̀lé balẹ̀ lé lórí. Ìwọ́n di ilé yìí. Ìbẹ̀nu wọn ilé tí ọ̀tá òkú aya rẹ padà fún ọ gẹ́gẹ́ bó ti gbégùn. ọ̀rọ̀ nínú ohun tí wà nù wọn máa ìta àmà ní obì bíi náírà omi ń bí owó pàǹkà a wà yìí ọ̀kan ó sì ti lé ní. kọ́dà kó ti wọ́n bí one thousand naira. ẹ wá ní wọ́n fẹ́ fún àwọn èèyàn ní fẹ́ fún àwọn arìnrìn kìtà kìtà ìpè náà. ó lè pé tó bá fún ní dínárì lásán kọ́bọ̀ tó pamọ́ àti ìṣẹ́tọ̀ ti dínárì kan. ẹ tó wọlé kì í bá owó tó pọ̀ bíi tírílíọ̀nù tó gbé fún bó ṣe gbé fún náà ní ọ̀gbọ̀dá padà kò ní mú lójú. ọ̀là tó wá fọ̀dà kejì náà yìí pé wọ́n ti ọjọ́ lójú o. Omi ni wọn tẹ̀lé pé ó ti kéré tó. Omi ìdí náà rè láyé wá sí ilé. Ìṣe ti náírà rẹ̀ ọ̀bẹ náírà rẹ̀ lọ́kọ́ sọ́wọ́ ẹ̀. Jọ̀mọ́. Láyé wá sí ilé. Kò ní tí a padà fọ́. Ó ní ìgbà àgúnpọ̀ lẹ́yìn kan ìmọ̀. àríkà bá gbé òfin lé lórí tó tó ti ti tó tó lé lọ́rùn tó sílẹ̀ ìgbà yẹn lè tó ta padà fọ́. ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ìtẹ́jú kan máa ṣe eléyìí òun ni wípé wọ́n a máa sọ lẹ́nu wa lórí èrò wọn gẹ́gẹ́ èrò bàjẹ́ wọ́n a máa wò ó pé للمؤمنين سبيل ليس علينا بالأميين سبيل táwọn tó jẹ́ àwọn alárúbáwá àwọn alárúbáwá ò lè jọ̀gá láwọn lórí wọn àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ọkọ̀ tó ti kẹta àwọn tó lè pa àwọn ni a mọ̀ wá rí gẹ́gẹ́ bí wípé àwọn ọlọ́yẹ tí ìjà nẹ́bí ọlọ́run tó kọ́ sọ́dọ̀ wa àwọn àmì ó tọ́ ẹ̀ kẹ́jọ́ ká máa rí gẹ́gẹ́ bíi pé ọlá kan náà tó wà lọ́wọ́ tí wọn náà wọ̀nyà kó lórí aláwọ̀ ọ̀rọ̀ ìjẹ́jìlá ọ̀rọ̀ yọlẹ́mú. ọlá ni wọ́n máa sọ eléyìí eléyìí tó ṣe wípé ní irọ́ lásán ni torí pé àwọn ọ̀sẹ̀ tí wọ́n ń sọ yìí lórí ká jẹ owó àwọn èèyàn àwọn rí wípé àwọn lárúbáwá nìkan wọ́n rí wípé mọ́ àwọn ìṣesí àwọn lárúbáwá náà àwọn lárúbáwá nínú àwọn nǹkan tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn nípìnlẹ̀ wọ́n ní àmánà wọ́n sì máa tọ́jú àlejò. lórí ẹgbẹ́ àwọn ìṣọ́nà bá wà ìwọ̀sẹ̀ là tọ́wọ́ tó jẹ́ pé àwọn àsìkò nǹkan tó dàrú lọ́pọ̀lọpọ̀ gbà yẹn ṣùgbọ́n wà níbi sọ́mọ bá wà rí ìwọ̀sán náà ẹ̀rí fún wa máa ronú rẹ̀ pẹ̀lú gbẹ́gbẹ́ ni alamin onú ẹ̀dọ́ tó fọkàn tẹ́lẹ̀ níbi sọ́mọ bá wà rí ìwọ̀sán náà inú ìdójú wọn filẹ̀ náà lọ́wọ́ àyàwó tó wà rí pé ọ̀dọ̀ wa lè jẹ́ pé àwọn náà tó ni àwọn náà máa rí pé tẹ́bá lẹ̀ tó fi kankan bọ́ wọn ẹ̀ tó bá tó tó pé pérépéré ó fi wá rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn wò yí pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kí ló lè jáwé ti wùyàn á kí lọ àwọn àdìmọ́ pé a ti kà á níbi àlàyé tá à ń ṣe lánàá yìí pé wọ́n máa fẹ́ dojú ọ̀rọ̀ rú níbi pé káwọn ti owó èèyàn lọ́nà tí ò tọ́ èyí wọn ò sí kíni èyí wọn ò tọ́ àwọn lójú. inú àwọn akẹ́kẹ́ máa ń ṣe ti wọn ni èyí wọn ò tọ́ wọn lójú. ló kí ká gbé àwọn páàkì kan kalẹ̀ tó ṣe pé dandan ni àwọn ọmọ ìjọ gbọdọ̀ mọ́ sá. ọmọ ìjọ tí òrùn jẹ pé kí olórí ìgbà ọlọ́run ti mú ọkọ̀ ńláńlá ní òfin kankan ó ti gbọdọ̀ sá. torí ìdí eléyìí lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ àwọn rí bẹ́ẹ̀ yìí pé nǹkan yẹn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òmìyìn àì òmìyìn pẹ̀lú òmìyìn àwọn àwọn lárúbáwá يقولون على الله الكذبة والله قد فرمنا ويقولون على الله الكذب وهم قد فرمنا وهم يعلمون افتراهم على الله àwọn náà sì mọ̀ yí pé táwọn sọ yẹn irọ́ ni irọ́ ni gbogbo àwọn àkọ́tà wọn sọ wọ́n mọ̀ bẹ́ẹ̀. بلى من أوفى بأهله واتقى فإن الله يحب المتقين أرى بابا لسلام صمواني يا عيسين Báwọn fi rẹ̀ yẹ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀. Bàbá ẹgbẹ́ tí ẹ gbọ́, èyí tẹ́yìn rò lẹ́nu yíyẹ kò rí bá sí rò. Ọlọ́ni ni àwọn bàbá rẹ̀

kẹfọn pé kí òdodo báwọn èèyàn kẹ má máa di rọ́pò òdodo mọ́lẹ̀ mọ́. látara bẹ́ẹ̀ ọlọ́tẹ̀ bá lè ṣe eléyìí ẹnì wọ́n pípa yín ní ọmọ ìbọn ọ̀tẹ́ kí ọlọ́dájú ọ̀hún lọ gbogbo ẹni tó bá jẹ́ olùpá ọ̀lọ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run òun máa ń nífẹ̀ẹ́ wọn ni àjẹsí wípé ẹni tó wáyé kọ́ lọ́wọ́ fẹ́ràn nǹkan kan náà lé méjì láti jẹ́ olùbẹ̀rù ọlọ́ ọ̀tán. ẹgbẹ́ ẹgbẹ́ kọ́ lọ́wọ́ fẹ́ràn kí ló nídìí o òun náà ní kọ́ jẹ́ olùpáyà ọlọ́ ìpáyà ọlọ́ òun ní máa bí kọ́ lọ́wọ́ fẹ́ràn yìí. tọ́lá nípa ẹ̀ ọlọ́run jọ̀mọ́ àti ẹni jẹ́ bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run náà ni.

تزواج بين الذين يشترون بعهد الله وأيمانه ثمنا قليلا الذين يشترون بعهد الله وأيمانه ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم جماعة lọ́kùnrin lóbìnrin gbogbo ìtọ́ ọ̀bá àyàn láàyò tó yẹ kó wọn lọ ta pè lẹ́sìn fún ààrẹ pé gbọ́dọ̀ ti dìde ẹ̀múlẹ̀ fún wa ó ti jẹ́ ká mọ̀ ìpínjẹ́sìn lọ́dọ̀ wọn lọ́wọ́. إن الدين عند الله الإسلام الدين عند الله الإسلام أما تشكي وعيد السنة ولا أون إسلام أبقى ومن يتبع غير الإسلام دينا أيا من يوم ومن يتبع غير الإسلام دينا فلا يقبل منه وهو بالآخرة من الخاسرين وهو في الآخرة من الخاسرين أنا أصبح أرجو الجامعة من بصوت لواء أنا أصبح وأنا معايا يقولي gbogbo èyí tẹ́ ìtọ̀ ọ̀pá wa yẹn láàyò tó pè lẹ́sìn lọ́dọ̀ rẹ lọ́mọ wípé إن الذين يشترون بآيات الله bẹ́sẹ̀ sẹ́yìn kò bí òdodo òun náà nípa ọ̀fẹ́ fàyé orúkọ ọ̀fẹ́ fàyé òun ló jẹ́ káwọn yẹ̀wú bí ló jẹ́ ká ju gbégbé òdodo tí ń bẹ nù ìwé wọn lẹ̀ torí pé àwọn òdodo tí ń bẹ nù ìwé wọn yìí yóò máa dè wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ kò ní lè jẹ́ kí wọ́n ṣe tọ́lá wọn bá ọ̀fẹ́.

owó kékeré kan láì náà ni. owó kékeré kan níta. ọlọ́run bá rí kọlá ń gbọmọ ẹgbẹ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀. lápàdà akọ́dà ọ̀sẹ̀lẹ̀ àbẹ̀rọ̀. kàdá kọ̀hún nàbí máa nà nà sí. lápàdà akọ́dà ọ̀sẹ̀lẹ̀ àbẹ̀rọ̀. wọn ò ní nípìn kankan tó wà ní báyìí kìámà. wẹ̀lẹ́ yìí kẹ́kẹ́ kọ́dà ìyàlẹ̀ ọ̀ọ́ ọlọ́ọ̀bá àlejò ọláwò ní bá wọn sọ̀rọ̀. pẹ̀lú ẹ̀rẹ́ ọdúnrún ilé ìyè. ọláwò ní kojú àánú wò wọ́n. pẹ̀lú ẹ̀rẹ́ ọdúnrún ilé ìyè yẹ wọ́n ti yẹ wọ́n ọ̀lọ́ ìgbẹ́ i. wàlá ìgbà kí i ọlọ́run ní pọ̀ wọ́n má. ọlọ́run ọ̀dọ́ ọ̀gùnà ní. ọba àlejò ọlá pọ̀ yìí wàlá ìgbà i. òun ò ní pọ̀ wọ́n má. sari gbogbo wa dábàá wọ àdìjẹ́nà àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó ọrụ ọ̀rọ̀ àdìjẹ́nà gbogbo na o látàrí ẹbí gbogbo tó a pé àwọn ìwà ẹ̀ṣẹ̀ kọ́ńtà wọn ti yóò ti kó lórí gbogbo àwọn kan yẹn láyé tí gbogbo kò pàápàá bò lásìkò tá a wà yìí láwọn ìwà ẹsẹ̀ tó di epe pinni lẹ́kùn sí pinni wáyé epinni irú àyíkan irú àyíkan ọ̀dún náà irú àwọn àbúkọ̀ dídá àwọn lè ná epinni epinni. ṣùgbọ́n ìta lè fi wé nìsín òun ni ká sọ wípé ẹ̀sẹ̀ ó ti ṣe déédéé bí kápẹ́yìn ní five naira lọ́wọ́ ẹ̀gbọ́n ọ̀nà ọ̀rọ̀ àti kan nìsín náà ṣùgbọ́n ti tá a rí rí lọ́dọ̀ àwọn ẹni gbogbo tó jẹ́ wọ́n ìwà ẹ̀sẹ̀ pọ́n bá nà lọ́wọ́ rà owó kékeré báyìí ìwà ẹ̀sẹ̀ ń sìn. ìwà tó wá rí gbogbo sínú ẹ̀jẹ̀ kò lè ọ lọ. Ìwà tó wá ń sọ bí wípé. Lọ́kọ̀lọ́ kọ̀lọ́ hù yá. Ẹ̀rọ àwọn tó ṣe wọ́n sọrú níbi àdìlá. Wọ́n ta àdéhùn tó wà lọ́wọ́ Kí ni àdéhùn tó wà lọ́wọ́ wọn náà? Òun náà ni máa ń mọ́ òbí kìtárì. tọ́sọ fún wọn táwà lọ́wọ́ àwọn Yẹ̀húdí ọlọ́run ní wọn kọ̀ wọn ọ̀tẹ̀lé nígbà náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi náà lè rí lórí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ti pàǹtí bẹ́ẹ̀nù Al-Qur'an kiri owó ayé ọ̀nà ìlà yẹn bẹ́ẹ̀ nítorí òun ni wọ́n sọ fún wípé àbíkọ́ pààyàn kó tó lè débẹ̀ ẹ̀dá kan sọ́ta kùránì àbẹ̀ ta kùránì kùránì sọ wípé wàlá toló na nàfẹ́ lẹ́tì àrọ́bọ̀ náà ìlà ìlà àti wàlá yìí náà. nàfẹ́ lẹ́tì àrọ́bọ̀ lọ́hùn ìlà ìlà. ọlọ́ọ̀bà àyíkọ́lá náà wọ ẹni àwọn ẹni fi pé sọlá ẹ̀dínwó náà máa lọ ìlà àkọ́. wọn àti ń ọlọ́wọ́ bá mi lẹ́yìn ọlọ́ọ̀bọ̀ kan mi fẹ́ dọ̀ka fẹ́ wọn aláde kọ́ bọ́ọ̀bà torúbẹ́lẹ́ mi fẹ́ di onípò ńlá wọn aláde kọ́lọ̀ lè ṣe òòtà kan kọ́lọ̀ wọn forí balẹ̀ fún kó tó máa nǹkan lọ́lọ́ kùránì ti sọ pé kò gbọdọ̀ sí bẹ́ẹ̀ wọn aláde ọ̀pá yàn torúkọ bẹ́ẹ̀ lówó kọ́ ní yọ gbàgbé pọ́lọ́ ní èèyàn gbọ́dọ̀ ẹ̀mí kan ọ̀gbọ́dọ̀ tọwọ́ èèyàn bọ́. Wọlé ẹyẹ kò tó lù ú. Kódà ọ̀pọ̀tọ̀ tọwọ́ rẹ̀ bọ́. Bọ́bá sí bẹ́ẹ̀ kó tún sí. Bẹ́ẹ̀ kó bá tún sí ọ̀tún tẹ̀lé bíyà. Ọ̀fẹ́ bíyà jàre. Ọ̀fẹ́ bíyà. Jàmá bíyà ẹ̀mí ọgọ́rùn-ún rà táwọn òwe kan lè ta ọgọ́rùn-ún ràǹkúnmí lásìkò táwọn yìí. màálù lásán màálù five thousand bẹ ní Ṣàngó màálù five hundred thousand yọ kan ó wà ní Ṣàngó. káwé tí yọ máa jẹ́ díyà ẹ̀mí kan pẹ̀ntọ́fẹ̀sì nìyẹn o ká tó wá sọ pé tó wá mọ̀ mọ́ pàá. wo bọ́lá ti sọ̀rọ̀ nínú àlùkò àn bó ṣe gbó kalẹ̀ àwọn oníṣẹ́ mọ́lẹ̀ oníṣẹ́ òfin lójú torí ayé tí wọ́n wá ọlọ́wà ń sọ tí ọmọ jẹ́ kọ́síkọ́ǹsì ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ báwọn Yẹ̀wúdí náà ó ti jẹ́ báwọn nàṣọ́ra ọlọ́dún tó láàrin àwọn àtọ́lọ́wọ́ ibùdó ọmọ tẹ̀lé ń tí bẹ́ẹ̀ náà lùkùrọ̀ bákan náà wà áyè máa ní àdéhùn wọn àdéhùn tó wà bíi pé kápá ọlọ́ọ̀bá gbọ́ ìgbàgbọ́ wọn wọ́n ta ìgbàgbọ́ wọn ẹlòmíì tí wọ́n sọ fún mi pé pósìtì tó wà nílẹ̀ yẹn àbẹ́ fún mùsùlùmí àmọ́ ò sọ̀rọ̀ àpò ìsìlámù lẹ̀ àpò kí ni bí sẹ́yìn nínú ibi ìfẹ̀yàn jímọ̀ òdì sunday àbí jímọ̀ òdì kẹ́ni jímọ̀ òdì sunday ń sìn abẹ́rẹ́ wà padà sí títí ọ̀pá tí ó kó wọn kìí láàmú lọ́dọ́ mọ́jọba wà lẹ́yìn àtàwọn ọ̀rọ̀ wọn. àwọn níbi tó ti ṣẹlẹ̀ dáadáa pẹ̀lú níbi náà wọn wulẹ̀ kọ́ níbi àwọn jìnnà pẹ̀lú. ìgbàgbọ́ torí owó ayé owó tí ó tà á lóògùn náà wọ́n tà nínú ẹ̀ ètò ọ̀rọ̀ kó o pàdé ọlọ́run ọmọ àdòdó láéláé ọwọ́ tà náà di pé ní ẹ̀rọ kọlifíṣẹ́ ọ̀dọ́rọ̀ kan ọ̀rọ̀ náà kọ̀ ní owó kékeré owó kékeré péńté lọ́wọ́ ta àdéhùn tá a bọ̀ ọ́ di pé kọ́ ọ máa tẹ̀lé wọ́n ti kíkà bọ́ọ̀lù ọ̀pá torí ayé òun àwọn tọrọ wọn bá já tó rí Mùsùlùmí náà bẹ́ẹ̀ dúró bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí. Láàpàdà àpọ̀rọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ àpọ̀rọ̀. Mo jẹ́jẹ́ kan yóò dàbí kìá. Wọlé yòókè ní ìhòmòlò. Ọlọ́run bá rẹ̀ kan náà ò ní bá wọn sọ̀rọ̀. Torí gbogbo wa máa dìgbẹ́ náà ọlọ́run bá wa sọ̀rọ̀ ní ìwẹ̀rẹ̀ kìá. Ọlọ́run pa àwọn màdìgbẹ́ náà yóò bá wa sọ̀rọ̀. Wọ́n nígbà tí Ànábì sallallahu alaihi náà láti ń jẹ tó wù tá a ti ń gbádùn à jọmọ àwọn ẹ̀dá ọkọ ẹjẹ ti dáàbò sẹ́yìn náà àlìjẹ́nà ó ti gbogbo tí ń ṣe wá láyé yìí lọ anábì sallallahu alaihi wa sallam àdéhùn anábì ni ẹnfẹ́ jẹ́ yàtì láyé tẹ̀gbogbo pọ́jú ayé ẹ̀ ìyá ló jẹ tọ́wọ́ wọ àlìjẹ́nà tí wọ́n lọ́wọ́ ẹ̀ pé bó tiẹ̀ ní àwọn ìyá tẹ jẹ́ńtò ní ìní àwọn ìsàlùwẹ̀ ìyá tí wọ́n kọ́ sí lẹ́rẹ̀ ìjà ìyìnbọn ti ń jẹ́ ìyìnbọn ti ń jẹ́ yàrá torí pé bàbá ìyẹn ó ti lu bàbá ìkókè bẹ́ẹ̀ náà nìkan kéjì rẹ o àdébìyẹn bẹ́ẹ̀ náà ó sì bá àwọn ọmọ náà o ẹni tá a lè lọ́kọ́ pàtó jù láyé tó bá lọ tó pé iná náà rẹ̀ lọ jáde kọ́dà ká tí ti wọnú náà sí ibi ìyanu náà lọ́wọ́ kàkà ọ̀rọ̀ bá ti bàbà lábẹ́ òkú kò tiẹ̀ ní ìgbádùn abẹ́yìn lẹ́yìn gbádùn láyé gbé ìgbádùn bí ìjẹ́ láyé. tóun náà wọ tóun náà bẹ́jú kí ìgbádùn òun náà kó pa ọ̀run tí ó sẹ́kù mọ́ wa lọ́wọ́. a wa tí ì bá ṣe wípé jíjẹ múmu ó ṣe pàtàkì náà èèyàn bá tó máa ṣe láyé wọn ju kó èrò fún àníjẹ́ ti mú sọ̀rọ̀ àwọn ẹja yẹn lẹ́nu àwọn alágbàlagbà míì tó ti wọ sẹ́wọ́ntì ọmọ tiẹ̀ tún fún lóore ọ̀fẹ́ ọkọjá títí lọ sẹ́wọ́ntì tó ti wá múra kẹ̀kẹ́kẹ́ máa ń tí ọkọ̀ kí ló kù sẹ́yìn kọ́ máa lé ọlọ́run ti fún ọlọ́pọ̀ tó nìkì olùsẹ̀mídẹ́rù rẹ̀ kí ló tún wá túnú láyé tó ọlọ́dẹ ọ̀dọ̀ ọmọ ní kíláàdì ń ṣe tiẹ̀ ọdụ ọdụ a a kò sí kò sí lè tọ́jú kò sí rògbà bọ̀ kan tó lè jẹ láyé tọ́wá jẹ́ bí ìsáǹtì ìgbádùn àdìjẹ́ náà àrẹ́bì ló sọ bẹ́ẹ̀ àrẹ́bì ni máa ń la àìnú ra ọ̀tù wàlá ọdún sẹ́ni àti wàlá ọ̀tọ̀rù àlàkọ́ ní pàṣẹ kọ́. ìgbádùn àdìjẹ́ náà ojú kan ò rí láyé etí kan ò lè gbọ́rọ̀ ẹ̀ níláyé pé ìgbádùn bẹ́ẹ̀ ni ọ wà torí ìgbàgbọ́ yẹn éèkì ni pápá pa òríjìnà rẹ̀ pápá pa òríjìnà rẹ̀ níbẹ̀ láti jẹ́ náà. àlejò àwọn abúlé ń gbádùn wọn náà wọ́n kàn wá béèrè àpèké la tó fẹ́ à ayé àti ẹ̀fẹ́ ìṣẹ̀kan wọn báyìí ìgbádùn yìí tó wa. àlejò ọlọ́wọ́ àti síkà jáde ara tirẹ̀ yóò wá síra rẹ̀ hàn wá. subhanallah rírí ọlọ́run tàwa rí ọlọ́run báyìí yóò tó wá wù wájú gbogbo àwọn nǹkan ìgbàdùn tàbí ìgbàdùn tẹ́lẹ̀ lọ èyí ò sí bá àwọn náà ó tẹ̀ ojú kí bíyà náà ní gbẹ̀ngẹ̀ tẹ́lẹ̀. oríṣi eléyìí ọlọ́run àgbẹ̀tẹ́lá sọ fún ẹgbẹ́ láàkúlá ẹ̀kẹ́rẹ́ akọ̀rẹ́ akọ̀rẹ́ ọ̀gbẹ̀rẹ̀ àgbẹ̀rọ̀ àwọn wọ̀nyẹn kò tí pin dáadáa kankan fún àwọn náà kìyàmà wọ̀lá ayọ̀kẹ́ mímú ọlọ́run ò ní bá فلا ينظر إليهم يوم القيامة Kọ́lá ọlọ́run ọba àlékan láwọn ní fojú àánú wò wọ́n jọ náà. Wọ́lá ìgbà tí. Ọlọ́run ò ní pọ̀ wọ́n máa. Wọ́lá ìwọ̀dá ọ̀gbìn náà ní. Ọlọ́run ọba àlékan ọlá ní àwọn Ọ̀rọ̀ títun nínú kò ní sí fún wa. A sì ní fojú àánú kankan wò wọ́n. Kẹlọ́mọ̀ yìí pé ìyà eléyìí tó jẹ́ ẹlẹ́ta ìlérò òní ọmọ jẹ́ tiwọn. ọjọ́ ògbóná ni. ọlọ́ọ̀bà ni wọ́n sọ fún wa olùwárí náà nínú ààrẹ bẹ nínú ara làbàrí kan àwọn fíìmù kan àwọn ọ̀sìn nínú àwọn yẹ̀wúdí yẹ̀lì wọn alìsínátà àwọn ọ̀bẹ̀lẹ̀ kìtáàbẹ̀ wọ́n máa yí ara padà lórí ìdí bẹnu tíra ìtọ́ni tí ń bẹnu tíra àtọ́ni tí wọ́n máa sọ jáde lẹ́nu. ìtọ́ sọ́bù. eléyìí náà bẹ́nu àwọn àbá mi náà lẹ́nu ni mùsùlùmí ọ̀tọ̀ni tọ́lọ̀ ń wí ọ̀tọ̀ni tí wọ́n máa sọ. nǹkan ìṣẹ́ náà ni pẹ̀lú yín torípọ̀ àwọn náà mọ̀ àwọn yòówù tí náà mọ̀ ọ̀rọ̀ fi ń para ọ̀rọ̀ yìí púpọ̀ wọ́n àbá mùsùlùmí náà tí wọ́n náà mọ̀ àbóṣe ń bá ìmọ̀ kan sọ náà ni ọwọ́ ń sọ báwọn èèyàn láti dojú òkú òdodo rú lẹ́tà àtàkọ́ omi náà ní kíkà rẹ̀ táwọn èèyàn máa rò pé tó ń sọ yẹn náà ní ti ń bẹ náà lùkùránì ni. wọ́n bá ọ̀hún àbílẹ̀ ìtúkọ́. ọlọ́dún tó ti sọ òun sínú tíra tó wá látọ̀dọ̀ mi ẹ lọ́wọ́. ọ̀rọ̀ kú olóòrùn ẹ̀hún àbílẹ̀ ìdí. àwọn èèyàn ọ̀gá ìpọ́dọ̀ ẹ̀ náà lọ̀rọ̀ náà ti wá. wọ́n bá ọ̀hún àbílẹ̀ ìdí náà. ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni kọ̀ wá látọ̀dọ̀ wọn ọlọ́wọ́ bá. ọ̀rọ̀ kú olóòrùn ẹ̀hún àbílẹ̀ ìdí náà. ọlọ́run wá máa parọ́ mọ́ wọn lọ. ẹ̀wù bọ́lọ̀ ti tọ́ àṣírí yìí ẹ̀wù àṣírí tó tó hàn wá níbí báà náà mọ̀. ó lọ mọ sọ fún wa ní àhà anímùsùlùmí rẹ̀ aláwọ̀ ọmọ wà lọ́wọ́ àwọn àwọn wọ́n mọ̀ rẹ̀ dẹ̀ pé kí wọ́n tẹ̀ gbé fún wọn náà ní wọ́n fèrè ní fèrè bí wọ́n mọ̀ kẹta nǹkan ẹ̀gbọ́n ló yí ọ. ebi tí wọ́n rí fún ọ wọ́n kàn bá jírí tó la jírí gàgàgà tó ọgbọ́n níjà. àwọn tí òdodo bẹ náà àwọn mọ̀ yìí pé ọ̀hún àwọn ìbọn ọ̀dọ́ náà sọ yìí. ọ̀dọ́ ọ̀dọ́ náà wà á di kọ́nà sọ fún wa yìí. gbogbo àná tí a bá ní kùránì kálọ̀ lè wò kùránì tírì ìwà tí èyí tá a tún sọ bá a kàtá yìí níbi Quran three verse seventy eight. nítorí àsìkò wa kátótó bílẹ̀nì kátó máa tẹ̀síwájú lọ́la àti wọn àjíjọba láàtẹ̀tẹ̀sà lọ. àti wọn àjíjọba láàtẹ̀tẹ̀sà lọ. wà á ń tán tí kò tó lè jẹ́ ọ́. وأنتم إلى ربكم تقلبون أطيعوا وجدوا فلا تقتلوا أطيعوا وجدوا فلا تظلموا وأتوا إلى ربكم ترجعون وأتوا إلى ربكم تقلبون أتلقوا الوعي ما تعبوا فيما Ẹ̀dẹ́lẹ̀ olúwa ẹ̀mọ́ sòrò jú máa torí pé ọ̀dọ̀ ọlọ́run lọ padà sí. Torí pé ọ̀dọ̀ ọlọ́run lọ padà sí. أتلي طلوع ما سر جمع أتلي طلوع ما شاب جمع تلقي na لو بعد فيه تلقي أداله لو بعد فيه من القرآن díẹ̀ lójú ká kọjá síwájú láti ráyà seventy láti lè ṣàlàyé àwọn àyà yẹn pẹ̀lú gọ́ọ̀rọ̀ kọ́nà kó ti ká ju ọ̀la lọ òun náà kọ́ fi bẹ̀rẹ̀ lọ́la. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته